الله صلاة الله وسلامه على رسوله المصطفى محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان وبعد وبعتي عن قوائد والدين النصيحة هنا أتبر بيني وني أرتي يتوين باله. السلام عليكم ورحمة الله وبركاته وعلى الله أكرا أستاذ وإبراهيم دسوكي أين سلامة يا عمر علي بن سلامة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرتي يا أستاذ وأنبا وصلاة هنا ni ọ̀rọ̀ nípa tí báwo ni mùsùlùmí ni a ṣe máa ń ṣe àmójútó àwọn nǹkan tó bá ń jẹ́ àwọn aburú tó bá ń ṣẹlẹ̀ sí mùsùlùmí ṣàìmọye ẹni tí ó ti lọlẹ̀ wọnú ẹ̀sìn míì nítorí pé ìṣòro bá ìṣòro bá ah. ìṣòro léyìí ìṣòro báyàn èyí wọn ò ní kéèyàn ó fi ẹ̀sùn kalẹ̀ torí pé ibi tó ọ sá lọ náà ìṣòro ń bá wọn náà ń bẹ kọ́lẹ̀ tí ó sẹ̀kù ìṣòro ń bá tòun tó pàtàkì fún mùsùlùmí òun náà ni kó kan náà láfi kóra wa yọ níbi ìṣòro tó bá ṣẹlẹ̀ bó láṣẹ yanjú rẹ̀ tó là ń pè ní alẹ́ ẹ̀dáàjì alùpùpù kọ́yà láti ṣe lọ níjọ́ ní kí wò láṣẹ mọ́ prevent aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ síyàn tòtí òfin ní ṣẹlẹ̀ àmọ́ tó wá ṣẹlẹ̀ tó bó la ṣe ṣe òun láti ní ara ìlà jù ustaz wa bisimilah wa rahmatulah. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين akíwogbo ẹ̀yin olùgbọ́ wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi. èyí tí a bára sọ gẹ́gẹ́ bí àwọn ustaz wa ti sọ fún wa a ti sọ nípa àwọn nǹkan tí èèyàn fi máa ń prevent kí nǹkan má ṣẹlẹ̀ síyàn tí a mọ̀ sí alwiqaya so tí àwọn nǹkan wọ̀nyí tí ó bá wá ṣẹlẹ̀ síyàn tó ti bó ti pé a wá ìtàfi prevent ẹ̀ náà àmọ́ Allah subhanahu wa ta'ala sà níbo ṣe fẹ́ kó ṣẹlẹ̀ náà nìyẹn hmm. so tó bá wá ṣẹlẹ̀ sí wa ní àárẹ̀ ni ní àárẹ̀ ara ni àbí ní àárẹ̀ ọkàn àbí ní àárẹ̀ ìbànújẹ́ so tí bá ń ṣẹlẹ̀ síyàn gbogbo àwọn wọ̀nyí náà ni anabi sallallahu alayhi wa sallam ló ti kọ́ wa ní àwọn ọ̀nà tí a gbà máa ṣe ìwòsàn àwọn nǹkan báyìí inú ìwòsàn tí Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa ó pín sí ọ̀nà méjì so àwọn ìwòsàn kan bẹ tó jẹ́ pé bil-ruqa wal-ad'iya ash-shar'iyya àwọn ìwòsàn kan bẹ tó jẹ́ pé pẹ̀lú àdúà tí ó bá ṣẹ̀ríà mu àwọn tí Ànábì sallallahu alaihi wasallam gbé kalẹ̀ fún wa àti tó wà nínú al-Qur'an òun láàfi ṣe ìwòsàn kúrò níbi àwọn àwọn àárẹ̀ tí ó bá ń dààmú wa yìí so àwọn míì sì wà tó jẹ́ pé a máa ń ṣèwòsàn rẹ̀ pẹ̀lú ashad pẹ̀lú ewé àtàwọn nǹkan míì tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala náà ló da ní gẹ́gẹ́ bí oyin lápèjúwe asàlàyé fún alẹ́kùnrin rẹ̀ gẹ́gẹ́ bí omi zamzam gẹ́gẹ́ bí habatu sauda gẹ́gẹ́ bí zaitu zaitun hmm. àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan bí èso ni àwọn nǹkan bí tí Allah subhanahu wa ta'ala dánà ni tánà bí ti júwe fún wa pé ìwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ìdí àkọ́kọ́ bíbẹ̀ fúnra aláàárọ̀ yìí òun náà ni ilajul marid li nafsihi tó bá kọ́kọ́ rẹ̀ èèyàn táàrẹ̀ bá ń ṣèyàn èèyàn gẹ́gẹ́ fúnra rẹ̀ ní kọ́kọ́ gbìyànjú láti kọ́kọ́ ṣe wá ìwòsàn fún ara rẹ̀ náà ànábì kọ́ wa ipe gbogbo ẹni tí ibìkan máa ń dààmú rẹ̀ bóyá ara ń ro ni bóyá ojú ń ro ni bóyá erí ń fọ́ ni bóyá ẹ̀yìn dùn ni anabi sallallahu alayhi wa sallam ó kọ́ wa pé dọ́' yadaka ala alladhi ta'allama min jasadik ìpè gbé ọwọ́ rẹ ọwọ́ ọ̀tún rẹ gbé e lébi tí máa ń wọ́ lára rẹ hmm. wakul bisimilahi salasa anabi hmm. ni wàá sọ pé bisimilah kò wí ní ẹ̀mẹ́ta tó bá wí lẹ́ẹ̀mẹ́ta tán wakul sab'a marrat kó wá wí àdúrà tí ń bọ̀ wáyìí ní ẹ̀ẹ̀méje hmm. àdúrà náà ni a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhir àdúrà yìí ìtumọ̀ rẹ̀ ni pé mo fi Allah subhanahu wa ta'ala àti agbára rẹ̀ mo fi wá sọ min sharri ma ajidu wa uhadhir kó níbi aburú ìnira tí ń gbọ́ yìí àtàwọn nǹkan míì tí n tún páyà tó tún lè ṣẹlẹ̀ ní ìnira sí mi látara àárẹ̀ tí ń ṣe míì hmm. ànábì ní kò wí ní ẹ̀ẹ̀méje tabalọ́wọ́ hadith ààrí nínú sahihu muslim hmm. so eléyìí tí mùsùlùmí lè máa ṣe fúnra rẹ̀ náà ni hmm. pẹ̀lú imani pẹ̀lú ìfọkàntọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé ah, àdúrà yóò yóò jẹ́ sábà bí ìwòsàn hmm. nínú ìtí ànábì sallallahu alaihi wasallam tó kọ́ wa pé tí ìbá wá sí pé wọ́n ló rẹ̀ pé ó rẹ̀ nìkan fún ọ ni hmm. àbúrò ọmọ rẹ̀ ni àbúrò fámìlì rẹ̀ kan ni ó wá lọ kí ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé ma min abdin muslimin ya'udu maridan ó ní kò sí mùsùlùmí kan ẹrú Allah subhanahu tó jẹ́ mùsùlùmí kan tí ó lọ lè bẹ aláàárẹ̀ kan wò lam yahdur ajaluhu tó jẹ́ pé aláàárẹ̀ tá à ń sọ yìí ọjọ́ rẹ̀ tí ì pé ọjọ́ tí ó kú eh, tí ò bá sì pé o fàyàkúlù sábà àmàràn kéèyàn wá sọ báyìí ní ẹ̀ẹ̀méje ipe as'alullaha al'azima rabbal arshil azim ayyashfiyaka illa ufi anabi sallallahu alaihi wasallam ta bá wí àdúrà yìí ipe as'alullaha al'azima rabbal arshil azim ayyashfiyaka kéèyàn bá wí lẹ́ẹ̀méje fún aláàárẹ̀ yìí anabi ni illa ufi àyàfi kí Allah subhanahu wa ta'ala kó ṣe kíni mm. kó ṣe ìwòsàn fún un yàní tí àsìkò rẹ̀ bá ti pé pé mm. ọjọ́ tí ó lọ tí ò bá ti pé yàní yóò rí ìwòsàn látara àdúrà tí mm. èèyàn bá ṣe fún òyí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn ìwò àárẹ̀ tí máa ń ṣèyàn tẹ pé àárẹ̀ náà nílò tọ́ àìrórun sùn kí o ti sùn ní kó sùn ní kó ti tají wá gbọ́ gbiri báyìí o ti tají kí ẹ mọ káyà yẹn o máa já kí ara èèyàn má balẹ̀ kí èèyàn má rorun sùn so eléyìí nínú àwọn àárẹ̀ náà ni tí ìmọ̀ ṣẹlẹ̀ sí yàn so anabi sallallahu alayhi wa sallam kọ́ wa ní intaatuma wíṣẹ́lẹ̀ yìí náà so anabi ní kí èèyàn máa sọ pé a'udhu bi kalimati llahi tammati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun so àdúrà yìí àdúrà ńláńlá ni púpọ̀ hmm. ṣe pé anabi sallallahu alayhi wa kọ́ wa ká sọ kúrò níbi ìbínú Allah subhanahu wa ta'ala nítorí pé tí Allah subhanahu wa ta'ala bá ń bínú sí yẹn ìbóló ti fẹ́ rọrùn sùn àwà ẹ̀kọ́ àbí àbí tí wọ́n fi yà jọ ìbóló ti fẹ́ ráyè oorun wọ̀ṣẹ́rì ìbáàdìhì tó bá jẹ́ pé kèé wá tó bá ipá wọn kan náà ni wọ́n jẹ́ pé ṣètọ́ni náà ló fà yàní Allah subhanahu wa anabi ti kọ́ wa ní ta fi wá ìsọ pé wà á ń yahdurun pé má jẹ́ kí ṣètánì ráyè dọ́dọ̀ mi má jẹ́ wáyé àlìjẹnú àwọn ṣètánì àlìjẹnú àti tèèyàn má jẹ́ ráyè dọ́dọ̀ mi má jẹ́ ráyè fàbúrú sí mi. ìdí àwọn fi parí rẹ̀ síwájú kí a tó sí ojú òpólẹ̀ fún àwọn tí wọ́n bá ní ìpè tí wọ́n fẹ́ pè hmm. òun náà ni pé ìdá Ànábì sallallahu alaihi wasallam tó kọ́ wa pé ìlàjò ìhùmà yàní nígbà ibà ibà tara ma gbóná tara ma gbóná gan ibà ma dààmú yìí ah, ah. so ọ̀pọ̀lọpọ̀ yẹn bẹ tí ma ní ìkíni àti ẹgbẹ́ ara ló sá ma gbóná so anabi mm-hmm. sallallahu alayhi wa sallam anabi ni alḥumma min fayhi jahannam ipe mm-hmm. sẹ́ẹ̀rí agbóná tẹ̀ máa ti máa ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sọ́mọ́ yóò ṣẹlẹ̀ sàgbàlagbà anabi e, ni nínú yaani kí náà fọkọ̀ rẹ̀ ìgbóná ìgbóná jahannama mm-hmm. òun ní fẹ́ jáde òun ló fà anabi ni fa aburiduha bilma ẹ wá sí kíni ẹ tutù ara yín pẹ̀lú omi hmm. yàní omi náà omi lásán là lábì júwe fún wa pé ẹ lè dé ìsìn tẹ bá dọ̀ sweet ní ìsìn àwọn dókítà wa sọ fún mi ah, ẹ kọ́kọ́ sin afọ́mọ ọ̀hún náà hmm, so anabi ti sọ fún wa ti pẹ́ hmm. síwájú kí àwọn dókítà tó máa ní ah, ẹ̀lẹ́ sinra fún pẹ̀lú ara rẹ̀ tí ń gbóná yìí so ah, fún àwọn tí àǹfààní àwọn tí yóò bá pè wá àwọn stars wo sọ nọ́mbà tí wọ́n pè wá sí fún wa so tó bá di jọ́mẹ́jọ inṣàlá a tún máa sọ àwọn ìwòsàn míì tí ó bá túkútà rẹ̀ eh, zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine tó ẹ jẹ́ ká mọ̀ retí kọlù àmọ́ òṣìṣẹ́ kó tó di pé àwọn èèyàn wọlé èmi àgbẹ̀ wọn kọ́ fẹ́ bí yín níbèrè káwọn ẹ̀rọ lè kí aláàárẹ̀ nìsín wọn wà ní líláfí ṣẹ̀dákùn kí ni ilé ìkáwọn kan líláfí fara rẹ̀. káwọn kan líláfí fara rẹ̀ ipe. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi. alhamdulilayi.

Mm. àmọ́ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ó sì lóun tún gbà pé òun gbára lé Allah subhanahu wa ta'ala méjèèjì ò lè papọ̀ òsìbá ni tó bá gbára lé ní èwo ni gbẹ́rẹ́ tó tún sí tó bá gbára lé ní òtún ní òfin kankan kọ́rùn tó mm. gba àwọn eléyìí náà àwọn oògùn náà ni wọ́n ń pè idán ni mm. sẹ́hìrù ni tó jẹ́ pé sẹ̀ríà ó tako wúrú àwọn nǹkan báyẹn kọ́dà ayé Al-Qur'an jẹ́ kó yé wa pé sẹ́hìrù gbogbo àwọn oògùn tẹ́ rí wọn pé kófúrò ni ẹ bó ti wà nínú Suratul Baqara. Salaam alaikum. salaam wa rahmatullahi wa barakatuh ẹ káàárọ̀. ẹ dábàá jọ pẹ̀lú ohun tí a bá sọ fún wa. àgbàdo pọ̀ ọlọ́ba kún ọlọ́ba ọlọ́ba ni wọ́n ti ẹ dábàá jọ kó bá lè bá wa ti ní ìjọba nínú pàfẹ́ kékeré láti rí wọn ta ìgbà àdá pọ̀ ìyá wa ti yá kí. Bóyá ọ̀sán àgbà kẹsàn-án tó bá ti rí rà. Náà so jábá lọ bí àwọn ibi tí wọ́n ti ń ta àwọn tíra pàpà jùlọ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú súnà ẹ rí àwọn ìwé àdúrà yìí tí wọ́n ti ṣe ní pélébépélébé jẹ́ pé ogun ẹ̀ náà láàrin bẹ́ẹ̀ ah, kò ju one fifty lọ kò ju two hundred lọ tí ẹ rira tíra tí wọ́n pè ní àdùá wàyẹ̀líhì ìlàjú bí rúkọ́ nínú kìtàbí wà súnà so tẹ́ bá débẹ̀ ẹ rí so ẹ bá ti bẹ́ẹ̀ lọ wọn bẹ́ẹ̀ tẹ́ bá débẹ̀ àbí kẹ́kẹ́ àwọn kẹ́kẹ́ nọ́mbà yìí wà tẹ́ bá débẹ̀ wọ́n bá ń sọ fún àwọn tí wọ́n ń ta inṣàlá wọn fún yín. náà ẹ̀hẹ́n títà wọn nílé láti so pé tàbá débẹ̀ kan á nítọ̀ ẹja kiri láfi mm. yàní kí ọba lálàáfíà so eléyìí líláfi sóràtù Quraysh mm. sóra kan nínú sóràtù Qur'an tó jẹ́ pé sóra tó lọ́lá ni tó dẹ̀ lágbára ganu àwọn sóra náà fi gbogbo sóra Qur'an náà ni bóyá kẹ́kọ̀ọ́ nọ́mbà tí ń bóyá lẹ́sọ̀kún ti lè wá. zero eight one. zero eight one ẹlẹ́pẹ̀ tí nọ́mbà yìí náà ni. zero eight one four five nine five five eight three nine. zero eight one four five

sílẹ̀ àtẹ̀dá kan kí ni orúkọ ẹ̀. الدعاء ويليه العلاج بالرقى من الكتاب والسنة èyí tẹ́ bá débẹ̀ pé nọ́mbà tí ó bá lọ náà àwọn nọ́mbà yìí pé ẹ inshallah asàlàyé asàlàyé kan bẹ. lẹ́yìn náà sí ẹlòmíì tó bá rẹ̀ wọ́n wà ní. ìbí tó ti wọlé o. ọkẹ́ tán. naam. lẹ́yìn tó máa béèrè yàn nínú mi. naam. naam. Assalamu alaikum. Assalamu alaikum. Kọ́lù ẹ̀ ń já wọn ni. Wa alaikum salaam wa barakatuh. Wọ́n dá ilé o. Hello. Ẹgbẹ́ pẹ̀tù náà. Náà lọ́wọ́. Ìṣẹ̀lá pa apá tó bẹ̀rẹ̀ sí ilé kan. Tí wọ́n ní kí a bá ti jẹun. Hello ẹ̀lẹ́ òṣèlú àwọn àlejò à ń gbọ́ yín wàlẹ́kùn sọlá àwọn tó lọ́wọ́ sàtù. nam inṣàlá ẹgbẹ́ ẹ̀yin tẹ́ bá tó pè ẹ pè sí ẹ̀yìn ètò tó ẹ pè nọ́mbà àwọn ọ̀sán ẹ pè tó fi lè. zero eight one zero eight one four five four five nine five five nine five five eight three nine. three nine so nọ́mbà àwọn ọ̀sán nìyẹn so àtàwọn pè sí àdéhùn àti àkàpè zero eight one zero thirty three fifty one fifty four nine àbẹ̀fọ́ tá sọ̀rọ̀ mi àtàwọn ọ̀sán wa. آه، بدموس لاني يعني السلام عليكم ورحمة الله وبركاته